بشيء منهما الضبط الضبط يا لقب حديث لك العيثم بن مالك الطائي ومن دعوه سمعت النعمان بن بشير يقول على المنبر قال إن للشيطان إن للشيطان عفوا مصالي وحقوقا وإن مصالي الشيطان وفخوقه البطر بأنعم الله والفخر بأطاء الله والكبرياء على عباد الله واتباع الهوى في غير ذات الله àwọn hadith méjèèjì yìí àtàwọn tó tẹ̀lé wọn ọ̀rọ̀ ìwá wa ń ṣọ́ra nípa ìjọra ẹni lójú nípa ìyẹra ẹni sí nǹkan alákọ̀ọ́kọ́ sọ wípé anábà Muhammad sallallahu alaihi wasallam bí anábà Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wa nípa ọlọ́run sí àmọ́ wípé hadith méjì ni alharifu tá a bá sọ ní tá a padà máa tí ó sáré wá sínú làákà ìwà wọn lọ̀rọ̀ tá a nábì bá sọ ṣùgbọ́n nínú hadith eléyìí tọ́lọ̀ sọ náà eléyìí tá a pé ní alharifu alqudusi hadith alqudusi ìyá ni nǹkan tó ṣe wípé ọlọ́run ọ̀pọ̀pá tọ́lá rẹ̀ ga ló sọ kì í ṣe alquran ntọ́lọ́run bá sọ tí kì í ṣe wọn là ń pè ní alhadithu alqudusi eléyìí tó sì lálàáfíà nínú ọ̀rọ̀ àwọn àfa onáríkì àti túmọ̀ rẹ̀ àti ẹ̀rọ ọ̀rọ̀ rẹ̀ àtọ̀dọ̀ ọlọ́wọ̀n bá ló ti wá káwọn bá bọ́ sínú mọ́tẹ́ àbí àwọn tí ń sọ kọ́lọ́wọ̀n kò sọ̀rọ̀ tàbí pé ọ̀rọ̀ ọlọ́run kàlá mọ́nà sí ni pé kò ní ọ̀rọ̀ òfò kò ní sọ́ọ̀tù ẹ̀rí pé tààrí bùtà ti máa ń jọ̀wọ́n wọ́n ní pé alukur'an ìtumọ̀ rẹ̀ àti láfùdó rẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run wọ́n wá ní alhadith alqudusi wọ́n ní tó ṣe pé ìtumọ̀ rẹ̀ wá ní àtọ̀dọ̀ ọlọ́run láfùdó rẹ̀ wá látọ̀dọ̀ anabi sọ̀rọ̀ ọlọ́láfíà méjà wọn bá wọn sọ bẹ́ẹ̀ o méjà wọn bá wọn sọ o àti láfùdó àti túmọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run wà náà ló ti wá ẹ̀ sì ní kó wọ̀ kọ́ tíra kan bẹ alahadith al-qudusiyya kó àwọn hadith al-qudusiyya jọ tíra yẹn dáa níwọ̀n bá tiẹ̀ náà kọ́lọ̀ kó fà lọ́wọ́ kásì. ọlọ́run bàbá tó rà rẹ̀ ga ó ní al-izzu al-izzu òun ní iyì àtàgbára agbára gẹ́gẹ́ ní jẹ́bi àpò ṣùgbọ́n nítorí pé ẹnìkan yìí lágbára kó mọ̀ nìyí ló jẹ́jẹ́ pé iyì iyì asára máa ń tún sí agbára máa bí iyì síbẹ̀ ní àìbẹ̀ kọ́ torí pé tó bá lágbára ẹnikẹ́ni ò ní lè kó lójú bó bá ti wù ọ̀wọ̀ wà fún àpọ́nlé wà fún ìtumọ̀ ń tàbí tó àlàáṣíṣì sí àbíyì nìyẹn wáyé ńlá alágbára ní bẹ́bẹ̀ so al agbára àti èyí ìzáàrì ìró mi ni irú ilé kìí ṣe kéjùmọ̀ rẹ̀ nígbẹ́ ọlọ́run ọmọ aṣọ mo rẹ̀ pé àlàyé mi ti ìtumọ̀ rẹ̀ ń gbé ọlọ́run ọba lónìí wàlíkébèrè ya mọ́tòmọ́tò ìdá àgbádá mi aṣọ tí yàn máa ń wọlé aṣọ mọ́lẹ̀ kìí jẹ́ ìdá mo rẹ̀ pé àlàyé mi ti ridaaru mi ni ridaaru ń bẹ̀ náà kí ṣe pé tuma rẹ̀ ní pé wọ́n bá wa sọ̀kọ̀ tó yóò wá wọ̀ mí ní mẹ́lẹ̀ o mo bá gbọ́ mi o alikébori ya o gbogbo títóbi àti mọ́tòmọ́tò ridaaru riwaya mi mọ̀ ń sọ̀rọ̀ kì í ṣe riwaya tó wà mí ẹ rí pé láfù ànábì gẹ́gẹ́ náà fi gbé wa ṣùgbọ́n hadith mi wà bí láfù lẹ́bi dàkàrùtù alẹ́yìnzó ìzáàrùhù olówà mi bẹ́ẹ̀ náà rẹ̀ kí wọ́n lọ́wọ́ àwọn tíra àti yín náà ìzáàrí àbí ìzáàrùhù ìzáàrí mọ̀ṣá ṣé ìzáàrí náà lọ́wọ́ àbẹ̀ abájá fún sáré kẹfẹ́ ní ọ̀rọ̀ máa tàhárọ̀ fún عندك ماذا عندك إزار إزار هو عمد سيري وايا من بلين يا أبو سيري before ẹ̀ kọ́ sẹ́rẹ́lẹ̀ tí mọ̀ ń ká ìṣọ̀híwò adábì ní fún àwọn ilé tí aṣẹ́kùnlá àlùwálé adábì ṣe mọ́tò lọ́tán sọ kó lálàáfíà nínú ẹ̀ ìkànnà àwọn akéwọn wa ṣiṣẹ́ rìwáyà ìsáàrò wà ń bẹ̀ rìwáyà ilé ìtẹ́ ẹ̀rí mi túnbọ̀ ẹni pọ́lẹ̀ tí ó sì mí tí wọ́n nọ́mbà rẹ̀ ọjọ́ kó sàlẹ̀ wọn wọn nọ́mbà takọ̀ sí sẹ́ tí ti ẹyẹ lè tó sọ pé ìsáàrì yẹn ọyẹ wò sàlẹ̀ kí ni tàkìrìjì tán bá sọ ṣé ti ìzáàrù mọ́nà àbí ìzáàrí ìzáàrí yẹn ni mọ́ sọ nígbà kílò wọn àyè wọlé sí tàkìrìjì rẹ̀ rárá rárá ẹ̀tíkẹ́tẹ̀ ìṣàárọ̀ ìlà pé ìwáyẹ̀ ní ti Bukhari mú wá sọ́tí ẹ̀nìsì torí kí kìí ṣe májẹ̀mọ́ rẹ̀ bí sahih ọlọ́bù ṣe lè kò lónà àwọn tíra mi ò láwọn tíra mi bí àtàrí ìkẹ̀bí rẹ̀ bí tíra yìí kò ló má jẹun tó fi kọ́ sọ̀ṣẹ́wò nínú wọn sálàyé mi ti má jẹun pé hadith dín bá jọ àgbọ̀dọ̀ lálàáfíà kò lónà àwọn tíra mi ò níbi jọjọ kí àwọn jẹ́ wọn sọ pé ẹ̀yìn sọ pé Bukhari ẹ làwọn ọmọ tí wọ́n sọ kí é ṣe gbogbo tíra tí Bukhari kọ làwọn àbá àsọpẹ́ lẹ́yìn tíra ọlọ́run ló lálàáfíà kì í ṣe gbogbo

ó jọ nínú àwọn hadith mi ṣùgbọ́n àwọn jẹ̀mú yẹn kò lónà àwọn tíra mi àwọn àbọ̀ sọ̀rọ̀ pa àwọn tíra yẹn pé àwọn yẹn lálàáfíà ni mo rò kọ́lá ìmọ̀lẹ̀ jẹ́ pé kì í sọ̀rọ̀ àbùsọ ọ̀rọ̀ ni ẹni tí ò bá ti wáyé kó dákẹ́ kó dákẹ́ ọlọ́run kàn wá lọ́wọ́ àlẹ́yìnzó ìzá títóbi iyì àti agbára wọn ni ìzáàrò rẹ̀ wàlìkébọ̀rì ya òrìdá títóbi mọ́tòmọ́tò rìdá rẹ̀ ni gbogbo ẹlọ́bọ́lọ̀ tí ó ti yẹ́ nìsí tí wàlìkébọ̀rì ya ọ̀yá tó lè àgbàdo kéèyàn dé òkun níbi títóbi níbi ibi ra rẹ̀ tóbi mo pálá ó yẹ pé títóbi ọkọ̀ ó tún lọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ fún kan ẹ rí i pé àwọn tí wọn bá ní mọtòmọtò lára kì í gbọ́ kì í gbà ara wọn jẹ lẹ́yìn àwọn ọmọ fẹ́ gbọ́rọ̀ ẹ̀ lẹ́nu àbí dúkẹ́ ni wọ́n bá darí wọn lọ bẹ́ẹ̀ náà lọ ṣùgbọ́n láwọn ọba tó láàrin ga òun ló ní wípé kò gbọ́dọ̀ tẹ́líba kò gbọ́dọ̀ rọ kò gbọ́dọ̀ dúró lẹ́kùn kankan ọlọ́run wa lọ gbogbo nǹkan ló sì gbọ́dọ̀ ju apá àtẹ̀sẹ̀ àtàrà lẹ́kọ̀ọ́ ọlọ́run bọ́ bàtọ́ àríká wá ní famana a ní ibi iṣẹ́ ìgbìmọ̀ wa ẹ̀tọ́ wá náà fẹ́ bá mi ṣe fáńfà nípa ọ̀kan nínú méjèèjì tí wọ́n náà sọ wípé òun náà tóbi òun níyì ọfẹ́ bọ́lọ̀ tàkà pé náà ní akọ̀tọ̀ ìlú mùsà pa wà ní yá ní àwọn ọ̀bá o kọ́lọ̀kọ́lọ̀ ọ̀bá rẹ̀ wá tó bá lè bàkà ẹ̀ lọ́wọ́ níta ń pè ní mùsùlùmí tó tó ń tó kùsù ó ní yá ha máa ẹ̀rẹ̀ ha máa ibi ní ilé ìsọ̀rọ̀ bá a mọ ilé tó ga láàlẹ́ àbílọ́fẹ́ àsìkò bóyá yẹn lè tó àwọn àkàbà nínú ìtọ́ lọ sókè sibaba samawati fàátọ̀yà ìlà ìlà mo fẹ́ gun àwọn àkàsọ̀ sánmà lọ mo fẹ́ wọ ẹni ọlọ́run musa ń pè ọlọ́run ọ̀rọ̀ olókè lọ́wọ́ mo fẹ́ rí bóòlù ṣètò tí ó rí mi tí ò ní bẹ̀rù tí tó bá ti jọra rẹ̀ lójú tán yóò ṣe rí àwọn tí ń ṣe bẹ́ẹ̀ náà láyé wà ó lójú àwọn ọ̀pọ̀lọpọ̀ náà àti ẹ̀sìn ọ̀rọ̀ lọ́rùn rárá mọ̀tòmọ̀tò ní ìdọ̀pọ̀lọpọ̀ ẹlòmílà ìjọra ẹni lójú ní ìdẹ̀lòmílà àwọn èèyàn náà wí pé ọlọ́run bá ṣe oore fáwọn oore ó ti wá tán oore sì pọ̀ lọ́dọ̀ ẹlẹ́mìíràn ẹnìkan ó ti wọn wájú ọlọ́run bá nìsín àfáà náà ni a máa ń pè é

nígbà tá a fi wà ń lọ ẹnìkan kú àwọn yẹn wá ń sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ rẹ̀ nínú tó sọ ni pé hajj ọdún kẹjẹ oní tó bá di ọjọ́ àràbá ń sọ fáwọn ọmọlẹ́kẹ́ gbogbo yín ní kẹ́mọ́ bó ti sùn ọlọ́wọ́n bọ́ fọ ọkọ̀ wá sókè bá jẹ́ màá dìde lọ́jọ́ àràbá tó gba ẹgbẹ́ gbogbo àgbáyé lọ́wọ́ àmẹ́rù ọlọ́wọ́n àfa ọwọ́ rẹ̀ sókè pé màá dìde ìmọ̀lọ́wọ́n ti náwó àwọn gọ̀ǹgọ̀lùsọ ìjìdá rẹ̀ làwọn náà bá ọ̀nà dúnmọ̀ tì wọ́n á retí kọ́lọ̀mọ̀ fọwọ́ ẹni tí èyí mọ̀ kó wà lára bá àwọn tó lára bá <laughs> mẹ́bí tí ẹni mọ̀ kó wà lára bá ẹnìkan ní ẹnìkan mà yìí tó fi ní ọwọ́ tó fi wọ́n náà sókè àwọn èèyàn sára ọwọ́ rẹ̀ ní àwọn ọ̀gá bàbá ń bọ̀ wá padà dé agbára mọ́lá àárín ọlọ́run tó ṣe bí ṣe máa wù ní ṣe ó ṣe búlọ́ọ̀bù yìí wọ́n ìjọ ń tẹ̀lé wọ́n ní tó ń bá kú tí ó bá pé fọ́tí tàwa sí wọn gbọ́dọ̀ sí ohun tó lóun jì padà ẹ wo àyà máa kọ àwọn ìyàwó nídìí ìrà ìrà ọlọ́mọdé asọ́nù famana zahani bisẹ́yìn mẹ́nu kó máa ẹni tó bá lóun bá ẹfẹ bá mi dùn kankan nínú àwọn méjèèjì tí wọn náà bẹ pera rẹ̀ lálágbára bíi tọlọ́run tàbí òun náà bẹ máa ṣe mọ́tómọ́tó tó lè yẹ pé Ọlọ́run ọba lónìí àwọn afáṣọ kankan wí wọn lè tún máa ọ̀rọ̀ yìí dálé lórí ní tọtẹni àyàtàkọ làkọbí dáadéka kó nà máa bù wá wáyàngá ìwà mọtòmọtò ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ nígbà Ọlọ́run ọba ju nǹkan tó ṣe wípé kò sẹ́ni ó ní lẹ́yìn rẹ̀ ẹ má jájọ àjọ ń tán pè ní mọtòmọtò àtàn padà bọ àwọn Ọlọ́run ọba ọba tó láyé ká sọ pé ẹni tó bá ní ìwà méjèèjì lọ wọrí mọ tí bọlọrun ọba jà làkàdì ọfẹ bọlọrun ọba dùn àgbàbẹ̀tò mi ọlọ́wọ́ jẹ ìyà ó ti ṣe nìkan tó ríra rẹ̀ fún ògà láyé tó kápá tí apá rẹ̀ sábà wálẹ̀ ó ti ṣe nìkan tó gbéra rẹ̀ kọjá ààyè rẹ̀ rí tọ́nà ọkọ̀ òfin bó ti máa hàn ọlọ́run ṣe wà lórí mọ́tòmọ́tò apára sí burúkú táàfin lẹ́kọ̀ọ́ sí ààrẹ ọlọ́run jọba hadith ẹlẹ́kẹ̀jẹ̀ jẹ́ sáré An-Nu'man bin Bashir náà wọ́n sọ̀rọ̀ oníṣẹ́ ìtọ́ èṣù onímọ̀sáwáníyà wọ̀fọ̀fọ̀ ó ní àwọn akéjì àtàwọn pàkúté tí a ń pè níbi àwọn fi dọdẹ ni wọ́n á fi kéèjì dọdẹ ni wọ́n á fi tàkúté wọ́n á fi dọdẹ ni ìtàkùn tí ó sì pọ̀ láyé mọ́nìs àwọn sì pọ̀ nínú ọ̀gá ló ti fẹ́ kú tán lẹ́yìn Yorùbá kódà àwọn kéékèèké tí wọ́n lè dá ìtàkùn tí ń jọ wọ́n ní náà fa ẹ̀sà mọ̀ náà fa kí sáà alábẹ̀dẹ wọn sí báyìí yóò ta mí pa ẹ ga sẹ́yìn báyìí ẹ bìkí ní ha lójú àwọn ọmọ ti ṣe àwọn ọmọ náà fa o wọn àmọ́ tàkùn ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti gbọ́ tàkùté nàǹfà àmàlẹ́mọ́ ẹ sáàmù tàkùté lọ́sọ̀ ọmọ nàǹfà ǹjẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́mi ò rò pé nfa kéwù ẹni nàǹfà ẹlẹ́ àgbẹ̀ kéwù nìyí ẹlẹ́wọ̀n bó ṣe dáadáa fún ọ. ó ní àwọn kéèjì àti nàǹfà àti àwọn tàkùté ìtẹ́sà àwọn fi ń dọdẹ ní méjèèjì tó túmọ̀ sí pé ṣàìtọ́nù náà máa ń dọ̀dẹ̀ ẹ̀dá ní máa ṣe kíni ní máa ń dọ̀dẹ̀ ẹ̀dá sẹ́sì mọ̀ pé tàkúté oríṣiríṣi ó kéré lẹ́ni tí máa bọ́ sínú tàkúté tí tó máa jálá yìí síbẹ̀ ní àìmọ̀ àbí tí tàkúté yẹn ọ̀bá mọ̀ níbi tó yẹ kó ti mú un lóko ẹ̀ ṣì ká má bẹ̀ ẹ̀ padà pa náà ilé àkíṣìṣì wọn làwọn làkúté tí ọba lẹ́mú ga níjọ́ mi wàá máa mú ẹran bí ẹsẹ̀ tẹ́sẹ̀ yóò padà já ma tẹ ẹranko yẹn ó wọ̀ lọ́pọ̀wọ́pọ̀ nàfà ní ìsìn ọrùn lòún ti sábà máa mú tó máa mú kò sì ní ìyè bẹ́ẹ̀ náà ní tàkúté pàápàá tó bá jẹ́ ẹlẹ́mú ga yóò gun kínní yẹn kò ní ṣe yọ bó bá ṣe lóhun dúnra báyìí tó nǹkan gun ara rẹ̀ sí bí ọ̀rọ̀ tàbí tẹ̀sí yìí ẹ̀wọ̀n náà wà wọ́n máa ń bò náà lóde ẹ̀wọ̀n ó lè jẹ́ onílé ó lè jára sọ nẹ́ẹ̀tì nù wọ́n á fi kẹjà ìgèrè àbíkílà máa ń pè tí wọ́n fa pẹ̀rẹ́ ṣe báyìí wọ́n máa bọ̀ náà kẹjà ẹ̀ẹ́gà sínú odò báyìí wọ́n yẹ ẹnu rẹ̀ síta àwọn ẹja wọ́n mọ̀ sí eré wọ́n lọ mọ̀ sí eré nù rẹ̀ àwọn rò pé nù odò làwọn wà tẹ bá ti dé bẹ́ẹ̀ kàn fa akọ̀rẹ́ yẹn sókè gbogbo ẹja tó wà bẹ́ẹ̀ omi ó dà lẹ̀ ẹja ló ń jẹ yẹn náà ṣùgbọ́n kéèjì àti bíi tàkúté ṣàìtọ́nù yìí àná ọmọdé wọn bá ṣe yẹ orí mẹ́bà yẹn ti sọ ó ní wáyé náà máa sọ ní ṣàìtọ́nù wà fọ́fọ́ ọ̀hún àyíbákọ̀ bí a ní àwọn ìlà ó ní ṣùgbọ́n tí a bá fẹ́ mọ àwọn àtàkùntì ṣẹ̀tọ́ ìyẹn fẹ́ mọ inú kéèjì rẹ̀ tí máa fọmọ ẹ̀dẹ́ nìyẹn sí tí ò ní lè jáde ń bẹ̀ mọ́ láéláé ó ní alìbátọ́rù bí a ní àmì ìlà ìjẹ́ ọlọ́run ọba tó láàrin ga tó ṣe bẹ́ẹ̀ nìkan ọ̀pọ̀ ọlọ́run àbí ọjọ́ máa pọ̀ sí àbí ọlọ́run ọlọ́njọ́ máa pọ̀ sí àbí ọlọ́run ọlọ́njọ́ máa pọ̀ sí ṣùgbọ́n tí ẹ̀ bá ti wá fi bá tọ́rọ̀ kù ìyá ń sọ fọ́lọ̀ wọn kọ́ wá gba òwe rẹ̀ àlìbátọ́rù ẹ máa tọ́ ó ní àlìbátọ́rù bíi ányàwó ìlà kí èèyàn máa ṣe bátọ́rù pẹ̀lú àwọn ìdẹ̀rọ̀ kí èèyàn fi ayọ̀ ọ̀rá kùn ní dẹ́bẹ̀ ó dáa kí èèyàn ọyọ̀ dùn lórí orí tọ́lọ́ bá ṣe fún yàn ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ yọ àyọ̀ kéèyàn kọjá àlà níbi ìjẹra kọ́lá ọba máa kẹ́yàn kọ́ máa fi kẹ́ rẹ̀ gorí kẹ́ rẹ̀ kéèyàn máa lò síbi tí ó bí ọlọ́run bá wọn torí pé yọ èmi náà ni èmi náà ni èmi náà ni àkútù ìṣàìtọ́ àkútù ìṣàìtọ́ sọ àlùbátọ̀ rúbi àyàn mi àwọn àjẹrà tọ́lọ̀ bá bá ṣe fún mi èèyàn máa máa fọ́lọ̀ nílò àwọn ọdúnfẹ́ rẹ̀ kì í ṣe pé èèyàn ní ọwà sọ̀yàn ló ní àǹgá tí ọmọ wa kápá ọ̀kan ló takò tó ṣe ẹ̀kọ́ èmi wàlúfàfọ́rọ̀ bí akọ ìlà ẹ̀bùn tọ́lá ọ̀bọ̀ bá tọ́lá rẹ̀ ga bá fún yàn kí èèyàn á máa ṣe fáàrí kí èèyàn máa ṣe fáàrí kí èèyàn máa ṣe ìṣesí táǹkù táǹkù kó ṣe wípé eré ìdọ́gba àyàn òní bí èèyàn ṣe fi ṣe akọ sáwọn tọ́lọ̀ ọ̀pọ̀ tí ṣerú ẹ̀ fún bí ẹni pé èèyàn mọ ọ̀la ta ló sì mọ̀ ọ̀la ṣẹ́ńtọ́ ọ̀la lẹ́yìn tó bá rí bẹ́ẹ̀ ara ọ̀nà tí ṣe ìtọ́nù gbà mú yẹn ẹ sì lọ́mọ ó tún ti fi sáwọn sí kí ni yóò tó ṣiṣẹ́ ẹni tó wáyé pé tọ́lọ́run bá bá ṣọlẹ̀ fún ìtẹ́ ìmọ̀ pé ọlọ́run bá ṣọlẹ̀ fún òní kékeré gbogbo èèyàn wá mọ́tò lójúmọ́ ọba àwọn ẹlòmíì ní bí bí ọba adédàgbà bẹ́ẹ̀ náà yẹ. ṣé ń tó yẹ pé tọ́lọ́run bá ti ṣe ọrẹ fún un kò ní lò ó síbi ìtẹ̀lé àṣẹ ọlọ́run wàlákínnáwó yabtakhiru bihi ala an-nasi wa yuhaqqiru ní tí ó lò sí ní kọ́ máa fi ṣe yàǹgá sáwọn èèyàn kó sì máa yẹpẹrẹ àwọn èèyàn tẹ́lẹ̀ ká máa jọ lójúmọ́ ọlọ́mọ́sẹ̀mí àti ibẹ̀wò nínú àwọn tàkútẹ́sù tí fi máa ń múyàn wọ́n ní wàlùkìbìrìyà wàlà ìbádìlá kí èèyàn máa ṣe mọ́tómọ́tó yànga lórí àwọn ẹrúṣìn ọ̀rọ̀ kó máa yẹpẹrẹ wọn ẹ̀rí wípé tíyàn bá tiẹ̀ máa ń yẹpẹrẹ jù láwọn àwùjọ táwa ẹni tó bá fẹ́ ṣe ẹ̀sìn mójútó àti bó tiẹ̀ máa yẹpẹrẹ náà tí ì bá ṣe pé àánú ọlọ́run kí ọlọ́run ní káwọn tí ń ṣẹ̀ṣẹ̀ náà yọ̀ lẹ́ẹ̀ tọ́lọ̀ fi ní káwọn náà máa rí jẹ àwọn èèyàn ti wòye pé tó ọba ti ń ṣe ẹ̀sìn kò ní dáa fún ẹnìkan ń bẹ yóò ní àwọn ọmọ táwọn òbí ò lè jèrè wọn ẹ wo ọ̀rọ̀ burúkú àwọn ọmọ tó bí wọn ò lè jèrè wọn ọlọ́mọ lọ́mọ ọlọ́run jáwọn òbí wá jèrè wà jáwà ní ó jèrè àwọn ọmọ tiwa náà so mo tó mo tó òun ni kí ẹ rí pé àwọn èèyàn wọn à ní wọn wà dàbí gba awẹ́wà lọ́wọ́ èèyàn torí pọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ fún mi tó ṣe pé òdodo kankan wà nílé wọ̀nyàn létí eléyìí tí yóò wò ní tí wọ́n ń sọ ẹni tí ń sọ lè yọ̀ wọ̀n ẹni ẹjọ́ ẹbí wọn kan irú ẹ̀ lọ́mọ bá rù wá sọ kí lọ jẹ́ ọlọ́mọ ṣe wá lónìí mọ́tòmọ́tò àwọn àwà yìí tá a sọ yìí àlìbátọ̀rọ̀ bí a ní ọmọ ìlà wàlìfọ́kọ̀rọ̀ bí a tọ́ ìlà wàlìkìbìrìyà wàhálà ìbáàdìlá ẹ̀rí ìfẹ́ ẹnu tí è ṣe pé torí ọlọ́run ọba ní darí èèyàn kì torí ọlọ́run lèyàn fi wò pé èèyàn fẹ́ ṣe nǹkan ó pa kí lọ́lọ́run wí kí lànàbí wí tì wá ń tẹ̀lé fẹ́ nu ọ̀pọ̀ kí ni túmọ̀ máa ń tọ́ ẹni ọba yàtọ̀ gìrì ń jẹ́bẹ̀ bó ṣe sáwọn tó tọ́ gìrì ní lárúbá àwọn èèbó náà tún ya lò wọ́n ní tọ́ gìrì àbí bẹ́ẹ̀ kọ́ ni kí ni túmọ̀ tọ́bọ̀ ọkọ̀ jáàlá ẹwọ lọ́wọ́ kẹlá innal insana lẹ́yàtọ̀ àrọ̀ ààrùn Islam ọmọ ẹ̀dẹ́ ni ó kọjá rẹ̀ tó bá ti rí wípé wọn ò bùkátà sẹ́ni àkàmọ́ ìtumọ̀ ìṣẹ̀lẹ̀ náà ò ní ẹ̀ tó bá ti ríra rẹ̀ sọ lọ́rọ̀ tẹ́nìkan bá ń bá sọ̀rọ̀ báyìí mọ̀ pé ẹ̀ àsọ̀wọ̀t tó ń dárí ìlú òsì mọ̀ ń jẹ lábẹ́ rẹ̀ wà bàjẹ́ onígbà tó bá tó ń jẹun láì àbíyàn àbọ́bádà ilẹ̀ kó tó mẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ lápàlẹ̀ fẹ́ tó bá yẹ̀kọ́ lápàlẹ̀ ìrọ̀pá ajọ́ mi tuntun èèyàn bá ti rí kóhùn rọrọ̀ báyìí ẹ̀rì kò ní mẹgbẹ́ rẹ̀ mọ́ kò ní mẹgbẹ́ òbí rẹ̀ mọ́ kò ní mẹgbẹ́ àwọn tó mọ́ gbé àwọn tí ọ̀rọ̀ ayé wa bí ẹni pé ọmọ bọ́ọ̀lù àwọn ti rí àbí ọlọ́run nínú títóbi rẹ̀ ọlákálùkù ọlọ́run jọ dájọ́ nílọ fàámà máa ń tọrọ ẹni ọba yàtọ̀ dì tó jẹ́ olùkọjá àlà wà á fárọ̀ ìhàyà àtàdùnyà tó wá àrùn kankan máyé tó gbá láfáyé jọ̀rọ̀ ẹ̀yọ́ ọmọ pàtí ẹ̀rí ìsájà mọ̀ dúkọ́ fọ́lọ̀ wà lọ́ẹ̀ ọlọ́run ṣàánú wa púpọ̀ ẹ̀kọ́ kan lẹ́nujọ́ mẹ́ta yìí mo ní àǹfààní àti ìgboro àwọn gáràjì lọ wàlá ojú èyàn tó tí ẹ̀sìn wàlá ọkọ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn kan ti ojú sẹ́yìn pẹ̀lẹ̀ sí àwọn òtí ẹ̀mọ́ tí ń jẹ́ bẹ̀ nínú àwẹ̀ ẹ̀rìkì mọ́ sọ mọ́ lọ èkó bọ̀ tí mo wọ mọ́tò lọ àwọn èèyàn ẹ̀ límọ̀ pá àwẹ̀ wà o àwọn èèyàn ń jẹun lọ ẹ̀ tí ẹ̀ lè rọ pé rọ̀wọ̀lọ́ mọ́ wọnú mọ́tò yẹn ò pé ṣé èmi nìkan ní ìsìnmọ̀ ìdàrẹ́ nu mọ́tò ìsá torí mi ò rákòjú ìfẹ́ lómi ìgbà rẹ̀ mo bọ̀ bẹ́ẹ̀ náà láti kọ̀rọ̀ di ṣé ń nínú gáràjì ẹgbẹ́ ṣe ń dá ọmọ ní gẹ̀rẹ́gbó ní ń dá onígbogbo ẹ̀lú ìtí ọ̀rà bí ọ bọ́tù ọ̀tà ìtí ọ̀rà gbogbo wọ́n ara ogun kan lọ àwọn ẹ̀nà ń kiri káàdì wọ́n pè nínú rọmọdọ́nù náà náà torí mo bọ̀ nígbà tí mo ń bọ̀ nígbà wọn dé inú báyìí ṣe náà àwọn ike báyìí tẹ́ mọ́ ike mẹ́ta mẹ́ta ike rẹ́ẹ̀dì báyìí tẹ́ mọ́ fi ń ta kiri wọ́n ti gbé tiwọn nínú gáràjì wọ́n kàn ta lọ ní forty naira thirty naira àwọn oníkiri kan yóò bá wọn ta yóò pírẹ́ǹtì kiri yẹn ìwé yẹn fún wọn àwọn tẹ́ bá ń ta sí máàpù náà ń ta àbí kiri náà ń ta kílẹ̀ pé tí a bá jẹun ike báyìí wọ́n jókòó tiẹ̀ ní sáà

ní wọ́n ti gẹ́rẹ́ blueprint ẹ̀ fún àwọn ọlọ́kọ̀ ìtàwọn ń ṣe kò wá tó wá sí pé obìnrin lélẹ̀ ọkùnrin lélẹ̀ ìjọ fà kan lọ́wọ́ ìjọ gbá kan lábàá ìjọ gbogbo ẹ̀rọ dáadáa ọgá o ọgá o ọlọ́mọ yàrá ṣe ọlọ́mọdé yàn lọ́mọ ọkọ̀ gáràjì ẹ wo táàbí wá délé wọ́n sà ń gbà sí i rédíò mọ́tò rẹ̀ ṣiṣẹ́ mọ́ ó tún lọ ra mp3 tó tóbi mp3 tó tóbi mọ́ ó ti wá kó àwọn orin yẹn sínú memory card kò láìsẹ̀sẹ̀ yìn ìkan ó fi ojú àtòdì yọ parí ó tó bọ́ síbi orin míì kọ́ ní gbá orí àìmọ́ gbọ́dọ̀ ẹ ti wà nínú wàhálà tẹ́yìn tọ́kọ̀ bá wà ní orí ọ̀sán tọ́ba ìlú slow bá wà ẹ̀ẹ̀lérí kẹkẹkà ẹ̀ẹ̀lérí mọ̀rọ̀jà sí ẹ̀ẹ̀lérí àrùkàrù sí tí ó gbé sáàrin ó kéré tóbi báyìí ó tó ṣe wáàsì ìtàkùn kẹtẹkẹtẹ ó wá gbé sáàrin sí ti méjì gbẹ̀dú ní lálálá ní ké mo ní láyọ̀ lápò bọ́lẹ̀ ó rù mí lápòdà ọlọ́rọ̀ bá sàánú wa ẹ̀dá kò sẹ́ni tí ọmọ bá kì í tí ọba ní wọn kì í dátò ní bí èkó téèyàn sì plé gbẹ̀dú délé kò ilẹ̀ fọwọ́ kan mọ́ orí tí ń jẹ ara rẹ̀ ó ti chájì ẹ̀pà nígbà tí ìlú <laughs> sí kò sí ọlọ́run jẹ́ ádámù a tí wọ́n fi bá fítírà jẹ máa yà lọ́wọ́ èyàn nímà tí wọ́n fi sọ̀yàn dé ọlọ́kàn líle èyàn nímà torí tí èyàn bá ń rí tí èyàn bá ń lọ yóò sì mára nígbà tó bá ti di gbogbo gbà àwọn orin níbi àwọn míì ti ẹ̀ha sórí kẹsí kí wọ́n jókòó tí wọ́n ń gbọ́ wọ́n fẹ́ ẹ̀ha rárá gbígbọ́ ní gbogbo ìgbà ẹ̀rì pé ọ̀pọ̀lọpọ̀ wa ní sí kódà ẹni tí ọ̀lọ́lé kí wílé kafata ó ṣe lọ́pọ̀ ó ń tò sẹ́yìn ó rí pé wọ́n ń kà wọ́n kà wọ́n kà náà ló bẹ́ẹ̀ wọ́n gbókúnlẹ̀ lọ ní bụ bẹ́ẹ̀ ni gbé pépà àwọn pipa pépà wà kan yóò di mo ní láyọ̀ ọlọrun ṣàánú wà ẹwò ni o ọlọrun làwà o tí wá ṣe kọ̀ǹgẹ́ dáadáa o gbogbo náà sì ti wọn kò sí ọkọ kéékèèké mọ́ ọdún wọlé mọ́tò orí òun náà ọ̀nà àwọn ilé èkó sí ilé 11,000 mo wà fún 11,000 wọ́n ni ẹ̀yẹn náà ìbàdàn mú ní jẹ́ gbàgbé tí mo bàdà sẹ́dẹ̀ ń jọyìn bóyá 5 kìíní kan èyí tí mo gbọ̀gbẹ̀yìn 400 sọ́lẹ̀ bàdà tí mo gbọ̀gbẹ̀yìn 400 inú gini tágbà àjàntẹ́ bá wọ̀bẹ̀ lọ́pẹ́ ń bọ̀ wá sẹ́dẹ̀ five thousand kìíní kan ìkẹ́kẹ́ wọ́n gbé ìbàdàn láti èkó ìbàdàn one to eight hundred wọ́n ní eh, seven kìíní kan ìsájẹ̀ máa lọ ṣogbó ọlọ́run ó sì dáadáa fún ọ̀rọ̀ wà á sọ̀rọ̀ ìhẹ́yàtà dúnìyà tó tún gbé ọlá fáyé dọ̀run lọ fa iná jahima yalma iná jahima ló para ṣẹ́rí sí ọlọ́run làwọn bẹ̀rù وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى إلي جان توري أما يا يوا ìfẹ́ ẹnu ọ̀tá èèyàn ni èèyàn gbọ́dọ̀ dìde ogun sí lèèyàn fi lè bọ́ lọ́wọ́ rẹ̀ àwọn lábọ́wá wọn ní mọ́ni tábà alhawa hawa nínú ìgbà mọ́ sọ fún yín mọ́ni tábà alhawa hawa ẹni ó bá ti lé ń tẹ̀lé fẹ́ ẹnu rẹ̀ yóò pa á ìparun mọ́ ìparun ní ìgbéraga nìgbé ní ṣékíní nìgbé ní sánlẹ̀ ìfẹ́ ẹnu ọmọ yín kiri ó ya onífẹ́ ẹnu lọ́jọ́lájọ́ oyún onífẹ́ ẹnu o má ní tẹríba ọjọ́ kọ́lọ́kọlọ̀ ọ̀tọ̀ ní kọ́lọ̀ tí ó lò lé ẹ̀kọ́ mọ́ bọ́ ta ni o ẹlẹ́tàn lórí kan bẹ jíjáde yìí máa pẹ̀ ń ṣe náà tí ọ̀tà ní kiri kan tàn rárẹ̀ jẹ́ bí wọ́n ṣe máa ń kọ wákàyàn tinyere ẹ̀ lè tẹ̀lé àkàn wàlọ́ ìtọ́wà rọ̀gbọ́ ń tán yẹ̀ ń tán ara rẹ̀ jẹ́ lọ́lọ́run fi ní wà máa dọ́là múná wà láàkín kánú àwọn sàmúyẹ̀ wọ́n sàbòsí fún àwọn sàbòsí fẹ́ mi ah, nígbà tó délé kọ̀ mọ̀lọ́kírun nígbà ah, rò pé àgbákò kọ̀lọ́kírun báwọ̀ ní táwọn bá ti di kírun báyìí yóò máa lo jù rẹ̀ à ah, lọ́mọ tí ń sún ẹgbẹ́ mọ́ṣáláṣí tí à ń jọ kírun lójú ìgbà èmi ò gbélé àti lọ mọ́ṣáláṣí òdò ẹ̀sẹ̀ tó sì gbọ́ kí wá lẹ́kọ̀ọ́ tó ń kọ́ kí lọ wà lẹ́kọ̀ọ́ kátó wá mọ́ṣáláṣí tó náà ti lóhun ti gbà kí ó fún yà láti kírun ó dògùn fún lọ́wọ́ délé tàbí tí ọmọ ìlú kan nígbà tó wà ní ẹ̀kọ́ nígbà tó wà lọ́dọ̀ àwọn òbí rẹ̀ tó bá dé òbí ọmọ ìlọ́kọ́lọ̀ kọ́lọ̀ yìí sọ́lọ̀ ń rí ni mo rò pálá yìí ti ṣé ó fẹ́ sọ pé ọlọ́run bó rí òun ni alámiyá àfi kéèyàn ọba ìfẹ́ tó bá bá ìfẹ́ inú ara rẹ̀ jà ó lè ṣe ẹnibọ̀dì ara rẹ̀ lọ́n ṣe torí wọn àkúrísì ìdájọ́ kálù papọ̀ wà látẹ̀síru wà zẹ́rọ̀ tán ìṣẹ́ra ọkọ̀ ẹnìkan oníbẹ̀ nìkan rẹ̀ lẹ́ṣẹ̀ rẹ̀ kálukú ní òògùn tiẹ̀ tèmítómi lẹ́rù mọ́dìkùn kí kálukú ọba ìfẹ́ inú ẹ̀jà ìfẹ́ inú ẹ̀ ti bá ń ti ohun ti kùtì torí ẹnìkan kò tí ò wọ́n ló ń tira ẹ̀ tó ọba ní tẹ̀lé fẹ́ẹ̀nú rẹ̀ ọ̀pẹ́ always it up if care is not taken always the life rẹ̀ torí máa sọ èèyàn jẹ́ ní ẹ̀yìn ni bọ̀yìn onímọ̀ ẹwọ́n gbogbo àwọn ọmọ tí àwọn ọ̀fàjọ àwọn tí ó gbà tí ẹ challenge kan bá dé sí wọn wọ́n tó wá mọ̀ wípé ah, àwọn ọba ti mọ̀ mọ̀ mọ̀ kíní yìí ó wà ní bámú social reverse ọjọ́ ayé ògbó dẹ̀nẹ̀ kan ń lọ ìwọ́n náà wọ́n bó ṣe rí last year wọ́n bó ṣe rí lọ́dọ̀ ìjọka mo lọ ọsútù wọ́n ní kí ni èjìbì bó wá ní iye tó ò gbogbo ibi tẹ́ bá ti dọ́kúmẹ́ntì ibi tẹ́ bá rí ṣùgbọ́n 1981 o ṣùgbọ́n gbogbo dọ́kúmẹ́ntì mi tó ilé mo wá ní ọmọ ẹ̀jẹ̀ ètò àmì tí mo lọ ní o gbà tí ó pọ̀ kìnnìkan ó ní an old man mo ní old man <laughs> mo wá kó tí fẹ́ jìbì kankan mú kọ́ an old man lọ́kọ̀ mo ní is an old man mo ní ilé ṣe old man lọ tó bá jẹ́ ẹ̀kọ́ a man tó ti gbọ́ ewé ní an old man ta ní old man. tí bá ń pe rúù mi ní odùmá ẹ̀dá ilé iṣẹ́ odùmá náà mo kàn jẹ́ àdàgbà ìjọ kó sànù wa. wọ́n náà di odùmá lójijì ibi tí wọ́n lọ ọwọ́ dàrí kí wọ́n pè ní odùmá ni wọ́n ebi lè pé máa pè mí ní bó di di dókítọ̀ ọdún mélòó náà wọ́n mọ̀ tẹ̀mí ní odò yìí lórí dájú bíbí ọdún mélòó kẹsẹ̀ yìí tẹ́wà ní ẹ̀rọ àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ àìsàn tí mo ti wá dàgbà ní bí a bá ṣe máa sọ ṣùgbọ́n àwọn ẹ̀dùn mọ̀kànlá ti dàgbà ní ṣùgbọ́n lórí ìta tó jáde ẹ̀wá tó ní ọlọ́jẹ́ mi wóògùn oníṣẹ́kẹ́ wá dé báyìí ó ẹ̀wá tó ti lé 90 títí lọ gírí ẹ̀wá tó jẹ́ ọlọ́sàjà jẹ́ mi wóògùn ọlọ́jẹ́ aláṣepẹ́ láyé ìgbà fún ọlá sọ́sìtù orí ọlọ́ọ̀dì ogún ṣùgbọ́n bàbá lè gbéjì ayé rárára ọba mẹ́ wà láyọ̀ ọba mẹ́ kò sí nǹkan kan tí èèyàn fi gbèsè ayé èèyàn sí tí ò ní padà rí wọ́n lè pẹ́ ọlẹ́jẹ̀ nù tọ́nà bá ṣe àníyàn téèyàn bá rí àwọn èèyàn tí wọ́n ń gá ìdèyàn kéèyàn máa dúpẹ́ fọlọ́wọ́ wà láyọ̀ lẹ́mí ọmọ ọ̀gá tó náà bá sì rẹ̀ sọ fún un ọ̀rọ̀ wọn bá ti rí báyìí ẹ̀dà kí lẹ́yìn tó rẹ́ni tó sọ fún tí ẹ̀wà gbọ́ kí yóò رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة ọlọ́run ní ara àwọn ìránṣẹ́ olùkìlọ̀ olùfúnni káwọn èèyàn má ní àwáwí kàkà kò sí àwáwí tó fẹ́ wá táwọn òbí ẹ̀ bá ti kọ́ ẹlẹ́kọ̀ọ́ tó tẹ̀lé o láwàá ní ní lọ́dọ̀ ọlọ́run ní nílé ayé ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ara rẹ̀ ẹni wọ́n wà pààyàn ẹlẹ́mí ò mọ̀ sí tán tún máa ẹmọ fíkì tíyàn ọba tó wá fíkì tí ó mọ̀ tàn ẹ̀jẹ̀ dákùn sí ìlú ayé ọkàn òní inú ọkàn ní dáadáa tí wá máa ń reflect lára gbogbo ẹni tí ó change láyé ọkàn rẹ̀ ọkọ̀ọ̀kọ́ change lára bọ́ọ̀kàn ọba ti change wọ́n ní mindset àbí wọ́n ti máa ń sọ náà kọ́ tó ọba ti change mindset bá wà that mindset tí ó mọ̀ tẹ̀lé ní ọjọ́ kan sí Madina ní àbí Maka à ń lọ ẹnìkan wá wọ supermarket ajáde bó ṣe ń jáde nínú supermarket yẹn ti ń lọ bá àwọn ọlọ́pàá kan fọlù ẹ̀ wọ́n bá mú wọ́n bá di ọwọ́ rẹ̀ sẹ́yìn ẹnìkan tá àjẹjọ́ ń lọ ẹni ó ṣe mistake lára kò mọ ibi tó ń wà ní kìbá ti jí nǹkan gbogbo bí kìkí kámẹ́rà ni ó ti ṣàgbákò wa ó wá ṣe bóyá múra àbí ájò ó wá ṣe gíní ni ó wá ṣe bádà ni ó wá lọ jí nǹkan mú nínú supermarket nǹkan gbogbo yẹn ti máa ń ṣe bẹ́ẹ̀ lù wọn mindset kan ló bá débọ̀ ní tó bá mọ̀ ni bó ṣe wà ní àmọ́ bí tọ́rọ rẹ̀ dáṣe fún ṣùgbọ́n ó ti ṣàgbápò wà ní tó bá mọ̀ ni kò ní ṣe irú kíkọ́ lèèyàn ti máa rọ̀ pé ẹ̀ ó máa lọ ó nílò kankan kò síbi tó fẹ́ lọ ẹ̀wò kéèyàn tó dé rúbẹ̀ yẹn ó tún lọ máa jalè tó máa jalè inú supermarket gbogbo ń tọ́ bá rúbà yìí gbogbo ẹ̀ náà wọ́n bọ́ ta kò tí ì nìjànà táwọn ọlọ́pàá fi tẹ̀lé lẹ́yìn wọ́n sì wọ́n sì di lọ́wọ́ sẹ́yìn gbogbo ń tó mọ̀ náà wọ́n gbà lọ́wọ́ rẹ̀ àmàdájọ́ tí wọ́n fún wọn ó ti gbé e lọ́wọ́ nísìn ẹni tí màá sọ wáyà 2017 àríwẹ̀tì ọlọ́nkọ́ sàánú wa ṣùgbọ́n táwọn nǹkan yẹn bá ti wà lára rẹ̀ ojú kòkòrò náà pè kò síbi tó lè dé ńlá ẹ̀fà àwọn ibi ojú kòkòrò náà ni ó wà tẹ́lẹ̀ bí ó fi rán ìgbogbo ìgbésí ayé rẹ̀ ojú kòkòrò náà ẹ wo bí tí ibi tí jú ẹ dàgbàdé tó tó mọ̀ sí rárá àwọn bàbá sáà méjì ẹ wo bí tó bọ́ọ̀rọ̀ ara rẹ̀ jásí àgbàlagbà ó ti dàgbà ń gbà náà náà àfi bí ìgbà tí ọ̀sẹ̀ tó jẹ́ bẹ̀rẹ̀ ìlẹ̀dẹ̀ gbogbo àwọn ọmọ ò lè yọjú wọn lè pera wọn lọ́mọ rẹ̀ hmm? wọn àtọ́ bẹ́ẹ̀ wọn àlè wọ̀lú mọ́ bí wọ́n bá wọ̀lú mọ́ ń yọ wọ̀lú wọn jáde ọmọ sì pọ̀ tó bá fi dá rádaràdá kọ́ra tó bá ilé mọ́ ọlá àdàgbà ó bára rẹ̀ dànù mọ̀ ń sábà ara ṣe ìṣàbà àlè wàláhì tó bá jáwọ́ níbi tí ó tètè jáwọ́ tó lè mọ́ ọlá ó nílè kan tó ara rẹ̀ mọ́ tó fi jáde láyé àtúbọ̀tán abúlò mi ṣe tó wà flexible táwà náà rẹ̀ táà jùlọ dágbére fúnra wa táà jùlọ pàdé pé mọ́ tó wá kéré jù nínú wa lọ́lọ́ ààrẹ ọ̀fà olùjọsẹ̀ kan lọ lé tọ́lọ̀ mímọ́ ọ̀dọ̀ àmẹ́kì ọ̀fọ̀ tí yẹ tẹ́lẹ̀ yẹn bá kú tí ó gbọ́yìn ìdámà tí yàn wà nírò tí àgbé yàn mọ̀ká tí ń ṣe ta ló sọ fún ọ bọ́lọ̀ wọn lè pawọ́ bọ́lọ̀ má ti pa kálukú ọ̀rọ̀ bọ́ a fẹ́ akọ̀ akùn náà ni tí àbáyé kò sí bójú ẹ̀yìn lọ tó kó jẹ́ bó ṣe ẹgbẹ́ tí wọ́n bá dàgbà sórí rádaràdá wallahi ó lè má lè kọ̀rẹ́kì mú rádaràdá ìrọ́ pípa èèyàn parọ́ láti kékeré kékeré kó má parọ́ parọ́ parọ́ kó má jáwọ́ ọ̀n parọ́ àṣírí rẹ̀ ń tú ọ̀n parọ́ àṣírí rẹ̀ ń tú ọ̀n parọ́ àṣírí rẹ̀ ń tú ó parọ́ lọ gbogbo ohun tó tapẹ̀ sí ọlọ́run ẹ bà lọ́wọ́ wọn láyà ṣáàlá ọlọ́run kó tún gbogbo wa ṣe kó fi wá ṣe kó gbé ẹ̀dá wọ́n ní fàhádì ilẹ̀ ṣe sọ gbogbo àwọn àwà tá a dáàpọ̀ yìí ẹ̀kọ́láàpọ̀ ìwà ṣàìtọ́ọ̀nù ni àwọn ló sì kórè ìlú bá torí pé àwọn ló kórè ìlú bò lọ́dọ̀ ọlọ́run ó wá sọ wọ́n di tàkúté tí fi mú ẹlòmíì náà wọ̀nú ẹ̀ ẹni tó bá ti wá rí mú wọ̀ ọwọ́ bá ìyẹn ló fi ṣe wọ́n ní àwọn pàkúté allati nasabaha li bani adam tó ti tò kalẹ̀ fọ́mọ adam ó ti dé kalẹ̀ wa idha arada Allahu bi abdi sharra ẹwọ kan ọlọ́run ṣàánú wa má ṣe wádìí ẹni tó lọ́wọ́ bó gbèrò aburúrò khala ọlọ́run ọba ò ní protect ẹ̀ kó lọ́wọ́ ṣàìtọ́n yóò tún àti ṣàìtọ́n lẹ̀ bí hmm. ṣàìtọ́n máa dọ́jẹ́ rẹ̀ nítorí wà ní pé tó wọ́n bá wá sọ̀sọ̀ ní ti àwọn àwà burúkú ní àwọn sọ̀sọ̀ yóò mọ̀ bílíbù kó ń gbà òun smart ẹni akọ̀ lè mà sí anybody ṣe fẹ́ mà kó máa jẹ́ lọ ní kọwákọ́ àfi ṣàbàkátì hìí yóò wà bọ́ sínú pàkúté ṣàìtọ́ ẹmọ ọgbọ́n tí wọ́n fi parí rẹ̀ fàkíánà mínàlìhálìkì fàkíánà mínàlìhálìkì yóò dẹ̀ padà wà ní àwọn ẹni pàmà lọ́mọ الله ومن أراد به خيرا àìkọ́gbọ̀ ẹni ọlọ́run bá fẹ́ orí rò tó fẹ́ orí fún ọlọ́run ni ó jù tají yóò jẹ́ kó rí èrè ó pé ó come to his senses lè yẹ̀ ṣẹ́rì bàtí kẹsọ́ọ̀lì ó lè jìnà sáwọn wà burúkú yìí ọ̀yàtà bá àdà àdà ó sì jìnà sí wọn rí rí rí kálukú sọ́ra ẹ̀ màmá ara ẹ̀ bọ́lá wọn bá bá kí ọ pẹ̀lú kó fáwọn wọn bá náwó owó kan ó jẹ àwọn òdìdè jẹ náà lè kéwù nǹkan kan níbẹ̀ wọ́n wá fọ́mọ mí ìlówó yóò lọ́mọ bí tàtẹ́tẹ́ ìmí ọlọ́mọ bí ti àràrà pọ̀ bóòlè yóò sì lè rò tí orí èèyàn ọjà pé ọmọ kan lè kẹ́kọ̀ọ́ ẹ̀sìn fọ́mọ tàtẹ́tẹ́ sẹ́wọ̀n kékeré òun ní bálàka èèyàn tí ìbá ìpínṣẹ́ tọ́nù bá ti fọwọ́ bá àyàn tàyàn yìí owó tó ṣiṣẹ́ tó bá dìgbà tó ń ṣiṣẹ́ owó ń kọ́ kílọ̀mọ̀ níta nápò àti bàbá jẹ̀bú àgbẹ̀ ní ọ̀tọ́ bá ń bẹ́ẹ̀ ti bọ́ọ̀lù nínú owó tí a ń fọ́ ọpẹ́ kò fi jẹ èmi ti ń jí owó mi ti ń wà tó tálùkọ́jọ́ èrè ó pé kó lè a bọ́ nínú àwọn pàkúté ọlọ́mọdé o ọlọ́mọdé ọmọ kálukú wa ẹni ọba ti mú ọlọ́ba àgbà alẹ́ o tí ṣe wa ala